لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك الله وضع أطريك أتي إجيالهم فو النبي ومحمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ gbẹni tí ó ń tọ̀lé ọ̀nà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí gbogbo wọn àwọn àwọn tí a ń gbọ́ ìtò yìí àdínà yóò sọ́rọ̀ àkíwá olùgbòlò wa sàlámù alaykum wa rahmatulahi wa barakatuhu na bi idinillah azza wa jal ní òní ni màá fi ọ̀rọ̀ títí aljana'iz fi islam ọ̀rọ̀ òkú òkú ṣíṣe bá ti máa ń sìn tó islam màá fi ọ̀rọ̀ rẹ̀ ti síbi kan ní òní bi idinillah so àmọ́ èyí tí ó jẹ́ ọ̀rọ̀ tí màá sọ ní èmi òun náà ni pé mo fẹ́ ṣe àlékún torí àwọn kan pè mí wọ́n lè ṣàlàyé àwọn kankan àlàyé náà ní jẹ́ kí n pè so nípa ọ̀rọ̀ sàárà ṣíṣe wípé sàárà ṣíṣe ìyẹn ni pé ká máa ṣòkú ká máa jẹun bẹ́ẹ̀ bí àwọn rí ẹ̀rí fún un tòmí wa èmi náà ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so kódà ọgbà táwa náà fi ń ṣe gbogbo àwọn nǹkan <laughs> báwọn àwọn ẹ̀ríkẹ́rí táwa náà máa ń lò nìyẹn wọ́n ṣe rí nígbà míì tọ́mi ènìyàn bá fẹ́ ṣe ìfẹ́ ẹnu so ntí èyí ṣòdodo yóò àwọn ẹ̀rí bẹ́ẹ̀ ní tí bóyá òdodo ni àwọn gbàmí tọ́lọ́ bá ní kéèyàn rí ẹni tí ó bá jẹ́ pé ẹni tí ó tó tó tí ẹ̀kọ́ yé tí kí ó yé yóò wá jẹ́ kó yẹ pé à wọn náà ò wò ó ni irú wọn náà kéwù kò rí bẹ́ẹ̀. so hadith tí àwọn èèyàn máa fi ń ṣẹ̀rí so hadith yìí ó wà ní Sunan Abi Daud hadith three hundred and three thousand three hundred and thirty two ah, hadith yẹn wọ́n ní an rajulin min al-ansari qala ọkùnrin kan lọ sọ pé kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi janazatin wọ́n láwọn jáde pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àwọn lọ lè sin òkú kan fara'ayna rasulillahi sallallahu alayhi wa sallam ó ní fara'aytu rasulillahi sallallahu alayhi wa sallam wa huwa ala qabri yusi al anabi wa wà níbi ẹgbẹ́ sàárè yẹn wá ń sọ fún ẹni tó ń gbẹ́ sàárè yẹn ipe awsir min qibali rijlayhi ipe tí ẹsẹ̀ rẹ̀ yẹn dáadáa jẹ́ kó fẹ̀ ibi tí ẹsẹ̀ rẹ̀ fẹ́ wọ̀ ọ̀hún jẹ́ kó fẹ̀ dáadáa eléyìí túmọ̀ sí pé ara ojúṣe ẹni tó máa ń jẹ́ ìmáàmù àáfàá níbi tí wọ́n bá fẹ́ sin òkú kó wo orú sàárè tí wọ́n fẹ́ bó wọ́n ṣe fẹ́ ṣe sàárè yẹn tí kò fún tí wọ́n gbẹ́ dáadáa ntànàbì ń ṣe nìyẹn so wọ́n ní pé ànábì tó sọ pé a ó sẹ́ẹ̀ min qibali ra'sihi ibi wájú ibi orí rẹ̀ yìí náà ẹ jẹ́ kó fẹ̀ so nígbà tànàbì di pé wọ́n sin òkúta falamma raja'a gbàtànàbì sẹ́rí kù níbi òkú yẹn tó darí délé istakbalahu da'iya imra'atin faja'a so wọ́n ní ó wá pàdé rẹ̀ dá ìyá ìmọ̀ràn àti olùránṣẹ́ arábìnrin kan ẹ̀rí ibi tí wàhálà ti máa ń ṣẹlẹ̀ nù àwọn wà ní ẹni tí wọ́n ránṣẹ́ ìyàwó ẹni tó kú wọ́n lọ́wọ́ aránṣẹ́ sànàbì ṣùgbọ́n ni ẹlòmíì tóun ti ránṣẹ́ sànàbì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n ti parí wọ́n ti sin òkú tán so ẹnìkan ló wá rán ni sí ànábì sallallahu alaihi ọ arábìnrin kan ló rán ni sí pé kánábì ó wá nàtà wá lọ fàjá àbí tọ̀ fàjí àbí tọ̀ wá gbé oúnjẹ dé ànábì ti dé occasion ni èyí òun but àwọn èèyàn wá ibi tó kù ti ṣẹlẹ̀ wọ́n sì kúta báyìí ni wọ́n bá invite anabi pé kó wá jẹun so àti tú ni àdéhùn yẹn o ìgbà tó ń gbé oúnjẹ dé fàwọ́dọ̀ àyàdàwó ṣé ẹjú kí n tó sàlàyé bí ìṣe báyìí o yẹn ni pé fàlẹ́mà rọjà anabi ti padà délé tán ìgbà tó padà délé ìtàkàbẹ́làwó dáìyà imra'atin ni ẹni tí arábìnrin kan ránṣẹ́ sí wá bá nàbì fàjà à anabi wa dé ẹ̀ríkà anabi dé síbi tí ó ti lọlẹ̀ ibi tí wọ́n rán ni sí sí òun fàájì àbí tọ̀ áàmì wọ́n wá gbé oúnjẹ wá bá anabi níbẹ̀ yẹn fọwọ́dọ̀ ayédáwó anabi wa gbọ́ rẹ̀ lé oúnjẹ yẹn túmọ̀ wọ́dọ̀ alqom àwọn èèyàn tó tẹ̀lé anabi náà lọ́wọ́ náà fẹ́ fọwọ́ sí oúnjẹ yẹn báwọn ti fọwọ́ sí fàákàlù ogun oúnjẹ òun níbẹ̀rẹ̀ ni mo máa ń lò ní sẹ́rí báyìí ogun jẹun so bẹ́ẹ̀ sì ni kìí ṣe bí òkú yẹn ni wọ́n ti jẹun níbi àpèjẹ míì lọ́tọ̀ ní ìgbà tí wọ́n jẹun wọ́n ní fanadọ́rọ̀ abẹ́ oní Rasulullah sallallahu alaihi wasallam láwọn bàbá àwọn wá ń wo ànábì yẹn lóko lókùnmá fífọ́ mìíràn ànábì kan ń fi òkèlè yẹn ànábì ń fẹnu yí báyìí kò súnmọ́ kọ́ ànábì wa ni ah, àjíd láhàmán ṣáàtì àjílá ahmed ṣáàtì ó kè bá ti dẹ̀rẹ́ ìrì ibùdó àlẹ́yà wọ́n mọ̀ pé ẹran tí ń bẹ nú ọbẹ̀ yìí ẹ ẹ̀ gbà yọ̀ǹda tẹ́ ẹ fi mú un lọ́dọ̀ ẹni tó ní tẹ́ ẹ fi pa. so ní fa arsala fi almar'a obìnrin yẹn wá rán ni qalat wá ní ya rasulallah òjíṣẹ́ ọlọ́run inni arsaltu ila albaqi mo rán ni lọ sí baqiya ẹni pé lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n ti máa ń tẹran yòṣàrà lè ṣáàtò nǹkan bá mi ra ẹran wá ọ̀làmú àjíǹde wọn rí bẹ́ẹ̀ fàrṣẹ́lùtù ilẹ̀ ajárin mo wá rán ni sí arábìnrin kan lé alágbàgbé mi kan ọ̀dẹ́sítàrà ṣáàtà lòun ti ra ewúrẹ́ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún màrṣálà ilẹ̀ ìyàbíyà ẹ̀sìsàmẹ́nìyà mo wá tún fi owó rẹ̀ mo ní kí wọ́n lọ lè fún ọ̀làmú yóò jẹ̀ àmọ́ wọn ò rí fàrṣàlùtò ilẹ̀ ìgbìmọ̀rọ̀ àti yìí fàrṣàlẹ̀ ti lé ibì ha so ẹni tó wá ní ẹran yẹn ìyàwó rẹ̀ ló wá bá mi mú ẹran yẹn wá kò tí ì jíṣẹ́ owó fún ọkọ rẹ̀ mm-hmm. qala Rasulullah sallallahu alaihi wasallam ànábì wa ni a tó bá rí báyẹn at'imi al-asara at'imihi al-asara ẹ̀ ló fún àwọn ẹrú mi ò ní jẹun yìí so kọ́lá ibùn tí ẹ bá gbogbo ẹ̀yìn ọ̀rọ̀ yìí gan-an kò sọ́pọ́tì wọn ànábì ọ̀jẹ́ níwà ìkìtì wa ṣe níbi tí òkú ti kú ni wọ́n ti dáná yẹn tó occasion mi lọ́tọ̀ ayẹyẹ mi ni lọ́tọ̀ tó kò sí oúnjẹ àwọn sọ̀hábà ti ṣàlàyé pé táwọn gbọ́ lọ́wọ́ ànábì mọ́sánjò ní Abdullahi ibn Jarir al-Bajali ó ní kunna na'uddu al-ijtima'a 'inda ahli al-mayyit wa as-sani'a 'inda al-ta'ama kí ọ̀rọ̀ lè pé sílé olóòkú kẹ́ jòkó síbẹ̀ òkú pé ọ̀rọ̀ lè pé jọ wọn máa ń dáná fún yín ẹ̀ṣẹ̀ ńláńlá ni ìjẹun pé èèyàn lè rí ẹkún ni tòun mi pé gbogbo àsìkò tó wá jẹ pé ẹ bá ní ẹ̀ ń ṣòkú ni òkújọ́ kẹta ni òkújọ́ kẹjọ ni òkú oṣù ni òkú ọdún kan ni òkú ogójì ọjọ́ ni tó pé tẹ́wàá lè pé jọ wípé ẹ̀ ń ṣe ọ̀la ìsàrà kọ́lẹ̀ ń ṣe o ẹ̀yà òkú nù so kí wọ́n ní ká mọ̀ ṣe sàárà ẹni kí mo ṣàlàyé ń jẹjọ èèyàn máa ń ṣe sàárà máa ń ṣe sàárà fòkù oṣù tó burú mẹ́yàn máa ń ṣàdúrà fòkù àmọ́ àdúrà à ń péjọ à ń ka Kùránì à ń ka ìdálélù kò sẹ́rí fún yẹn gbogbo ìgbà lèèyàn máa ń ṣàdúrà fòkù yẹn gbogbo ìgbà gbogbo àsìkò lèèyàn máa ń ṣàdúrà fòkù yẹn kò sí pé à ń dá ọjọ́ sí i so ìyẹn nìyẹn nípa ọ̀rọ̀ sàárà àti dídáná kò dáa kẹ́hìn lè péjọ sí olókùú kẹ́ni pẹ̀lú ń dáná ọ̀kà yẹn káwọn ọmọ olókùú kọ́ láwọn ń dáná fáwọn èèyàn láti máa wá jẹ. tó bá kan náà lára nǹkan tí mo tún fẹ́ kí ìbéèrè wá lórí rẹ̀ òun náà ni pé ìmọ̀ sin òkú sínú yàrá tí wọ́n sọ níjẹ̀jọ́ àbí ní ni. sọ anábìsọ̀ lọ́wọ́ àlẹ́ sọ́lọ́m àbí mars al nínú anábì sallallahu alaihi wasallam sọ wáyé pé la tajlisu ala al-quburi wa la tusalli alayhi anábì ni wọ́n máa jòkó lórí sàárè yẹni pé kéèyàn ó sìnkú sínú yàrá ọ̀dà èèyàn máa jòkó síbẹ̀ bákan náà wa la tusallu alayhi ẹ má kírun lórí sàárè kan sun sàárè àbí ẹ wà lórí òkè wọ́n sì ń rin sàárè sísàlẹ̀ ní abẹ́ ọ́fíìsì ẹ̀ anábì ni kò dáa tó bákan náà ànábì tó kọ kí ọmọ lọ lè faná kẹkẹ dírẹ́sì sàárè àdéhùn Jabir ibn Abdullah ni ńlọgbà àdéhùn wa ó ní náà Rasulullah sallallahu alaihi wasallam tó jẹ́ sísọ kòbóró ànábì kọ kí ọmọ lọ lè fa kẹmọ lọ lè rẹ́ sàárè ọ̀hìn yaqtuba alayya kẹtó kọ nǹkan sí sàárè kẹ sàárè bàbá wa ni àbí àtàlùkù sí yìí ni ní kankan so ànábì ni kò dáa wà á ń tó tọ̀ kí o tó máa tẹ sàárè mọ́lẹ̀ ẹni pé gbogbo àwọn tó máa sàárè sójú ọ̀nà ń sàárè sí inú ilé àgbàlá tí ò wà síkíọ̀ ní wallahi èyí tó dáa jù wọn náà ni ad-dafnu fil maqbara kí wọn lọ sí tẹ́ kí wọn lọ sí tẹ́ tó tẹ́ tí wọn bá fẹ́ lọ yẹn ó dáa fún mùsùlùmí kó ti máa lọ lé kó sin òkú rẹ̀ sí torí àwọn àǹfààní ńláńlá ti ní ẹ̀ ara àǹfààní tó wà ń ni pé òkú yẹn gbogbo ìgbà táwọn yẹn bá ń ṣe ziyara ni wọ́n máa rí àdúrà ṣe fún un àwọn tẹ bá ní ẹni àgbàlá nílé yín tó pé àgbàlá tó jẹ́ àgbàlá sàárè tó kò sí tó burú mẹ́ àmọ́ kí wọ́n wòye èèyàn mélòó ńjọ́ tí wọn náà ti ní irú irú irú nísìn irú irú ilé tiwa ní sàwọn alágbàlá ńjọ́ mo ti wọ bẹ̀rẹ̀ lọ lè ṣe ziyara àbí pé lọ lè ta ni ta tó tẹ̀ rántí kún lọ sí ziyara kankan bọ́tí tẹ́ àwọn yóò wá ṣe ziyara wọn ṣàdúrà so ara àǹfààní tí ń bẹ ń bẹ̀lẹ̀ lẹ́yìn tí wọ́n nu àkíyèsí wọn kàfẹ́ pé wọn ni pé táwọn èèyàn bá ń lọ sí itẹ́ ẹ̀rìn yóò jìbọn aléyìn an yata'addabu bil adab al muta'alliqa bi àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ maqbara káwọn èèyàn máa gbìyànjú láti máa lò ó ara ẹ̀ náà ni kí wọ́n ṣàdúrà salamu ala ahli diyari min al muslimin wa inna allaha wa inna bikum lahiqun ghafara allahu lakum dhunubakum nánú sáńtò sọ̀rọ̀ kó lọ nánú láṣẹkùn so wípé akẹ́ sálámà gbogbo ẹ̀yìn tẹ́ wà ń bí ọlọ́nkọ́ wa kẹyìn àwọn náà ń bọ̀ wá bá yín èyí kan sáwájú ni àwọn náà ń tẹ̀lé yín bọ̀ wá ṣe ẹ wu ọ̀rọ̀ ńláńlá tí yóò wì ẹ wà ní ọlọ́run tọ́ kọ́lọ́n kó fẹ́ yín o kọ́lọ́n kó o o n à ń pè ní ziyara nìyẹn ní náà tí yẹn bá wọ kéèyàn máa wọ bàtà wọ bẹ́ẹ̀ gbogbo bàtà tí yẹn bá wọ yẹn máa ń bọ̀ kalẹ̀ lẹ́nu ọ̀nà mọ́kúbára ní alẹ́ ẹ̀kọ́ tó ní í pẹ̀lú mọ́kúbára yẹn kàrá yẹn máa wọ bàtà wọnú mọ́kúbára kò dá kéèyàn máa wọ bàtà wọnú mọ́kúbára so hadith anabi sallallahu alayhi wa sallam ni wọ́n wà fún ah, bashir ibn al-khasasiya ó ní òun lọ sọ pé ní baynama ana amshi oníjọ́ kan òun rìn wa rasulullah sallallahu alayhi wa sallam أني أتى النبي صلى الله عليه وسلم إذا جاء رجل إذ رجل يمشي في القبور أبالي يقول كلون لاني ساري وني كاكري وني كاكري آه. عليه يعني اللعن فقال يا صاحب شبسيتين أنا بني يا صائب سبتيتين وطوبتي ألقي سبتيتك bàtà tó wọ́n yọ́yá so fanọ́fẹ́rẹ́ rọ́jù lọ́kùnrin bá wókè bí i àtàní lókè ń bọ́ bàtà yìí falamma arafa rasulullah sallallahu alaihi wasallam gbà tó rí pé ànábì ni he khala farama bihima ọbọ lẹ́ẹ̀kan náà ó sì lẹ gbogbo ẹ̀ sọnù so kò tètè bàtà yẹn má ni kí n má wọ̀ ó sì mú so wọn náà ni pé àfa táwọn bàtà wọ ìtẹ́ sọ̀rọ̀ àwọn ẹ̀rí tí wọ́n rí fún lélẹ́yìí ṣùgbọ́n kan náà kí wọ́n lówó kò ṣàpọ́nlé ń bẹ̀ kí wọ́n máa tẹ bàtà lórí àwọn tí wọ́n ti kú tó yẹ pé tó bá sì ń bẹ láyé òòlù máa fi bàtà tẹ wọ́n mọ́lẹ̀ lórí báyẹn ṣùgbọ́n kọ́ lọ́kọ́ ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa ṣùgbọ́n àwa tí òkú ti kú fún wa ara tó yẹ ká kíyèsí òun náà ni gbèsè tí wọ́n bá jẹ ká san gbèsè tó kù bá jẹ gbogbo ẹni tó kù bá jẹ lówó ká san gbèsè fún ká san gbèsè rẹ̀ kódà tó bá ń parọ́ tó yẹ kó a bá mọ̀ pé níta bá lè sàn ní ká fún ó kù ń kọ́ lọ́wọ́ bá anabi sallallahu alaihi wasallam ní qalbul mu'min mu'allaqun bi daynihi hatta yuqda anhu anabi ní ẹni mùsùlùmí wọn gbìrọ̀ wọn ṣokọ́ ọlọ́wọ́ bò ní jẹ́ kó rí ìkẹ́rẹ́ kò ní wọ àlìjẹ́ náà nítorí gbèsè àtayọ̀kọ̀dọ̀ àìní títí ó fi san gbèsè yẹn fún so ó ṣe kókó gan so kọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam tí àná ìbára ẹni tí ó jẹ gbèsè ànábì ò ní kírun sílá pé ah, ẹ lọ lè kẹyìn ẹyìn èèyàn ní kírun sílá fúnra yín wọ́n ti yẹ kọ́ apply ìtẹ́lù mi ò ànábì sallallahu alaihi wasallam nìkan ni o kò torí yóò sọ pé káwọn èèyàn míì ànábì ò ní kírun sí ni, ìyẹn wọn túmọ̀ sí pé kẹwàá béèrè pítọ̀ tí láwájá ju gbèsè wá ní kọjá gbèsè kọ́ wá ní ò ní kírun sí la irọ́ o kò sẹ́ni tó lè ṣèyẹn lónìí láyé lónìí o nàbí sallallahu alaihi wasallam ni ó nìyẹn so bákan náà lẹ́yìn sísan gbèsè ó tó kó nǹkan tó bá fi kalẹ̀ parapá àmúgbìtọ́ ìrẹ́ ni káyì ti pín nǹkan tó bá fi kalẹ̀ so ìyẹn ní ní àwọn ogún property kádẹ̀ pé àwọn àfà tí wọ́n mọ̀ pé tàbí kádẹ̀ lọ sí ṣẹ̀rẹ̀ akọ̀ tí wọ́n bá ti bá yàn pín. tó bákan náà nínú ara nǹkan tó tún ṣẹ́kù lẹ́yìn ẹni tó bá kú òun náà ni opó ṣíṣe opó ṣíṣe tí à ń sọ yìí òun náà ni kí obìnrin kó wà nílé kí ọmọ lọ́kọ láàrin oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá tí ọkọ rẹ̀ bá kú kó fi káràtì tó bákan náà kí wọ́n fi mà tí wọ́n bá wà nínú oyún bákan náà kó jẹ́ ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba tí ọlọ́run bá sọ nínú Quran direct ni gbogbo ẹ̀yin tí ọkọ yín bá kú ọ kàdúrà lé arba'ata ashhur nínú ashra fún oṣù mẹ́rin àti ọjọ́ mẹ́wàá sílẹ̀ yìí náà ni òfin ọlọ́run ọba tó wà nínú al-Quran so gbogbo àwọn nǹkan yìí tí ẹ bá wá ń ṣopó gbogbo àwọn nǹkan táwọn èèyàn rọ́pọ̀ mọ́ tí ìsara rẹ̀ èyí kan rà ṣàlàyé rẹ̀ nọ́mà àsìkò tí ẹ máa ń kírun náà lèyàn ó kírun ìrun olópò yìí yàtọ̀ ìdígbà tó ń kí náà lọ́mà kí tó bá kan náà kò sáṣọ kan pàtó pé aṣọ dúdú ni kó máa wọ̀ nù nítorí ní kó máa ṣe ni kó máa ṣọ̀ṣọ́ kì í ṣe pé kó máa wẹ̀ ó lè wẹ̀ àmọ́ gbogbo tí ń jẹ́ ọ̀ṣọ́ bí à ń kun táwùdà à ń létí ìró à ń ṣe kìnnìkan à ń tọ́tì lipstick gbogbo ẹ̀ gbogbo nǹkan yẹn ọ̀nà ni kí kọ́ máa ṣe lẹ́ẹ̀dì gbogbo tí à jẹ́ ní tẹ́wọ́n fi makeup obìnrin yẹn gbọ́dọ̀ ṣe so ó lè jáde kò sì nídìí kọ́ máa lọ́tẹ̀sí bá àmọ́wọ́ káàkiri tó bá ní kí ló dé kán lọ́wọ́ àánú opó nífẹ̀ẹ́ lọ́tẹ̀sí bá àmọ́wọ́ rárá so eléyìí gbogbo èèyàn yán àwọn àdádálẹ̀ pé pé kò ní í ṣe rárá ni tó bá kan náà kán ní gbogbo aṣọ rẹ̀ tó bá lò ó gbọ́dọ̀ kó fẹ́nìkan ìjọ kan ní ọmọ dirun ìjọ tí èèyàn lè dirun tó bá fẹ́ dirun gúrú àwọn nǹkan yìí náà ni ọ̀yẹ̀ ká mọ̀ dẹ́lẹ́yìn náà obìnrin tó bá wà nínú opó ó lè jáde kódà tó bá níbi iṣẹ́ rẹ̀ ó lè lọ kọ́lọ̀ lè ṣe tó bá ní ṣọ́ọ̀bù rẹ̀ so ó lè lọ ṣọ́ọ̀bù rẹ̀ kọ́lọ̀ jòkó kọ́lọ̀ lè ta ọjà rẹ̀ sẹ́nu tí kò ní ṣíra ní kọ́ mọ́ ṣọ̀ṣọ́ kó sì má lọ́kàn sẹ́nu kẹ́kọ̀ọ́ sì gbọ́dọ̀ ní pé òun fẹ́ fẹ́ ní àsìkò yẹn tó ń pè ní ẹ̀ṣùdáàdù ní eléyìí so bìrìdìnnìlà fún àwa tí abá fẹ́ pé mo fẹ́ fi àyè lẹ̀ fún pípé lónìí dáadáa mo fẹ́ fàyè lẹ̀ fún pípé ẹ̀rọ àti níbi ìṣẹ́jú mẹ́wàá láyìn. na fún àtàwọn ẹgbẹ́ pé zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one. so màá prefer àti wàá lè jẹ́ pé question tí ó ní ṣe pẹ̀lú topic mi àmì mí náà sì ni kásá fi àwọn àwọn máa kí ọ wá sí kí ní ká fi ìyẹn lẹ̀ náà aleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ mi نعم. sadiq salam alákòóso ládùúgbò àdìgbò. náà mẹ káàbọ̀. náà ní bọlá káyọ̀ mi. mi nàtẹ́yìn náà. ẹ dákun mo fẹ́ hmm. ti fọwọ́ rẹ̀ kọ́ bẹ́ẹ̀ni wàdàwùl àwọn sọ pé gbogbo àwọn tó bá wà nínú oyún àjẹ́lẹ̀ òun ní àyà dọ́ọ̀ẹ́nà hamla òun àsìkò tí wọ́n náà ni pé kí wọ́n tó bá ti bímọ so ó ti parí okú náà nìyẹn túmọ̀ rẹ̀ ni pé ó lè lọ́kọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn náà náà. ok tó wo ṣe pẹ̀ tó wo ṣẹ́ ok èèyàn tó wá ń kírun wá ń kírun lẹ́yìn rẹ̀ ó hmm. dà bẹ́ẹ̀. ṣẹ́rí tí ẹ bá mọ̀ pé iṣẹ́ nìyẹn ń ṣe nìyẹn ẹ má kírun lẹ́yìn rẹ̀ ẹ lọ bò mí ẹ lọ máa kì í ẹ lọ máa kírun bò mí. tó àmọ́ ètò pọ́dà jù láwọ̀ kọ́ ni pé ẹ lọ lè bá wọn ẹ lọ lè bá àbá yẹn ẹ lọ bá ìmáàmù yẹn kẹ́ ẹ sọ fún un kí wọ́n lẹ̀ ń wọ̀ ẹ̀ ń wo nǹkan báyìí sọ ẹ̀yìn sì ni ìmáàmù tó wọ́n sì ní èèyàn ní nírun ẹlẹ́sìn kírun fún wa bò lẹ́ẹ̀ṣẹ̀ tó kẹ́gùn wọn gbọ́ kó tó di pé èèyàn tó kì sáǹdì ègbé fún wọn. náà. Assalamu alaikum. aleykum salaam ọ̀túnlá ọba kẹ́ẹ̀tù. ẹ̀lọ́ ìgbà. ẹ̀lọ́ ẹ̀lọ́ mò ń darí náà. nípa tí eh, mi fẹ́ béèrè ni pé nípa ọ̀rọ̀ opó tẹ̀ sọ nísìn. náà. bóyá opó mi nísìn àpétọ̀ eh, opó mi bísíǹsì ni máa ń ṣe. ìpẹ̀lú hmm. mi bóyá tó bá lọ ìjà láti lọ rajà. Hmm. bóyá máa ń di jọ́kejì jọ́kẹta ah. tó dé tẹ́lẹ̀. Hmm. jẹ́ àyífàgbà fún láti ṣe rí ṣẹ́rí kọ́lá bí ò sínú opó gan kò dáa ṣẹ́rí gbogbo ìrìn àjò tí ọmọbìnrin mùsùlùmí bá ṣe tí ò ní mú ọmọ Islam ọpọn obìnrin lé ọdẹ tí ti pọ ọwọ ipò gbogbo ìrìn àjò tóbìnrin ọba lọ tó bá ti jẹ́ pé oúnjẹ àfi kóbìnrin kó mú ọmọ haram o kó mú ọmọ àbí àbúrò lọ kì sùúrù òfin tó akérò iṣẹ́ ti ń ṣe nìyẹn kọ́ máa mú yàn lọ́wọ́ lọ kánjọ máa lọ wọn bó ṣe wà náà nìyẹn wọn lọ àlọ. naam aleykum salaam. àti àti àbàtàlẹ́ mi. naam ẹ káàbọ̀. orúkọ mi ni sábà ẹ̀dẹ́gbẹ́ ojú wa. ẹ káàbọ̀. àti ti ẹ̀ka fún wa ní ẹ̀kan. naam. ẹ sọ pé àlẹ́bí ọwọ́ wọ́n ti wù ẹ́ sáà mọ̀ pé àlẹ́bí ọgbẹ̀dá fún àlẹ́bí ó ń bẹ àlẹ́bí sọ̀rọ̀ bá. náà sáájú rẹ̀ ẹ̀rọ jẹun náà àbí yìí. Ànábì ní ẹgbẹ́ fún àwọn àṣàrà ẹ máa gbọ́ ẹ mọ́ jẹ́ káwọn náà fún àwọn ẹrú tí wọ́n wà lórí náà tó mọ̀ jẹ́ ẹ gbọ́ ẹ ṣe sùúrù ṣẹ̀fún kí ló dé tẹ́ wá jà lórí fóònù àbí kí ló dé wáyé <laughs> àbá láti ẹsẹ̀ sùúrù so àdéhùn yìí clear mo dẹ̀ kan tó wà ń ni so wọ́n fẹ́ wọ́n náà wà nábì àwọn náà fún oúnjẹ wọ́n fọwọ́ sí oúnjẹ wọ́n fẹ́ wọn jẹ́ gbogbo àtàrí pàǹdàbí ò jẹ́ kí ni ìwọ náà bá kọ́wọ́ ró àlẹ́bí wa béèrè pé n tó wà mẹ́ẹ̀ tó ń rí lélẹ́yìn lẹ́bí wa ṣàlàyé fún un dẹ́lẹ́yìn náà ní tẹ́mìtì ẹ̀rù kọ́ ẹ̀sán ni kí wọ́n yẹ ni pé ó jẹ́ àdìsí ó ṣàlàyé pé ẹ̀ lè máa jẹun bí òkú ni kò ṣàlàyé àdìsí ó ń jẹ òkú òun ló ṣàlàyé ìkànnà bí ó kù níbi òde kan ó lọ sí ó kò tó ti sìnkú tán ìgbà tó kò tó ti sìnkú tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rán ni ti pé kó wá síbi tí wọ́n ti pe ànábì sallallahu alaihi wasallam náà ni náà ni. Wa alaikum assalam wa rahmatullah. aláyé ẹ káwọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. alhamdulillah ẹlẹ́kùn tí mo fẹ́ béèrè ni pé ní irú ẹni tó wà nínú òkú òun hmm. alẹ́ni tó nífẹ̀ẹ́ irú obìnrin bẹ́ẹ̀ ni ìpẹ́yẹ sọ pé ní kèjì lè sọ fún pé ní òun fẹ́ fẹ́ hmm. irú ẹni bẹ́ẹ̀ kábọ́ bá ń lọ sí bí ọjà tó bá rí bí ẹja gbígbẹ àbí bí nǹkan míì. àbí ṣu nírú àsìkò yìí kò ní ẹ bá lọ bá kóṣù fún un. Ee, lẹ́tọ̀ọ́ lásìkò gbáhùn. ó lẹ́tọ̀ọ́ kó máa ṣe dáadáa sí i sòkòtò lè máa pa bí òwe sọ wípé ah irú kó o fi inú léyìí kalẹ̀ tó tọ́ ọlọ́run dùn ọ́nú àwọn ọ̀rọ̀ báyẹn kó sì máa ṣe dáadáa sí i kò sí nǹkan tí ó burú ń so kò sí nǹkan tó burú ń bẹ̀ ẹ kí nìkan tó kàn tó yẹ kí n fi kún ni pé ẹni tí ó bá jẹ́ pé ẹni tọkọ ó ní láti select wá wò tó bá fẹ́ fọ́kọ nínú fámìlì yẹn tó yọ fi ọkọ wọn ó sì fẹ́ra wọn nífẹ̀ẹ́ tuntun tí wọ́n fi àkúdùn nìka tí wọ́n fòun sọ̀dá kí rẹ̀ kódà wọ́n lọ ọ̀dọ̀ àwọn pérèǹtì ẹ̀ wọ́n ti lọ lè tọrọ rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti tọrọ rẹ̀ ń jẹ́ ti ọkọ rẹ̀ àkọ́kọ́ fẹ́fẹ́ kìí pé wàá jẹ́ ní tipa kọ́yá àwọn náà lá conclude ẹni tó bá wù aláfihàn fún àìrọ́ o. salaamaleykum. wa salaam wa rahmatulah ìbẹ̀rù pé láti kò yí ọ̀rẹ́ kan sí. ok kí lẹ fún kẹsàn. ẹ ẹ kejì ni ẹni pé obìnrin wà lóko ní pé ọmọ ọmọ ìlera jà ẹnìkọjú wà síra wa yìí tó wà jáde lọ ẹjọ́ fà á. ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ẹgbọ́ ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ mi ṣé ń gbọ́ ṣé ń gbọ́ mi ṣe rí ẹni tó ń jẹ́ òfin ẹ̀sìn á ṣàlàyé rẹ̀ bó ṣe yẹ kó rí náà yìí a ní wò ipe bóyá kíni situation wa ń wí nílùú yìí ẹbí ló ṣe rí nílùú yìí anábì ní kó bẹ̀rẹ̀ anábì la tusafir al-mar'atu masirata yawmin aw safara yawmin illa wa ma'a dhi mahramin tí obìnrin ọgbọ́dọ̀ ṣe ní àjọ kó ní mahram rẹ̀ kí wọ́n á ní lásìkò yìí ibi ọ̀pá kíní kankan kan àá tó yóò ṣe náà ni tí ó bá tó bá tó bá tẹ̀wọ̀ kó wọn wá tẹ̀wọ̀ á ṣe yíwọ̀n pé ah, òun sì ń yapa òfin tọ́lọ́wọ́n bá lé kó òun ṣe òun ò ṣe o ẹ̀rí pé kò ní tó ń rí bí ẹni tó pé kò ní mọ̀ pé òun ṣe nǹkan tí ọ̀dà ṣebí látara pa àwọn tílẹ̀nì àjò àwọn sárájà pa yìí ẹ̀ mọ́yá burú sí mẹ́mẹ́ tó wà ń bẹ̀ ni kíbi ò ní pa mí ibi ní pa mí ẹlòmí ti dún sínú aleykum salaam salaam akẹ́tù. ẹ káàbọ̀. nípa ọ̀rọ̀ tí ẹni tó ń béèrè yẹn ẹni pé kì í tó béèrè pé kì í ní àjọ ọkàn. ẹ ẹ ẹ ẹ ẹ ọlọ́run kì í ṣe tí ẹ̀ bá ti gbé sọ́kàn nígbà ìbéèrè kan bá fẹ́ máa jòkó ẹ̀jọ̀ kan máa jòkó lọ ẹ̀jọ̀ kan máa jòkó lọ ẹ̀ má bàbá wọn táàgì kàkà lórí ẹ̀ tó ń ṣe ní táàgì ẹ̀ ọ̀rọ̀ ìpìlẹ̀ ń sọ ẹ̀kọ́ ni ní tí ìgbàgbọ́ gbé kalẹ̀ ẹ̀ tó bá fẹ́ láì yóò ohun tí ò bá yéèyàn ló béèrè ìyàtọ̀ tó tó lọ pé ó lè máa lọ ó lè máa lọ rajà ìdókòwò àti òyìnbó àti ẹ̀sìn lélẹ̀ yé tágídí jẹ́ náà ẹsẹ̀ mi dákun lọ́kà rẹ̀ ẹsẹ̀ mi gẹ̀. ọlọ́ba aṣọ ẹlẹ́ sàn sọ́wọ́ lọ́kọ́ọ̀lù tí ó láti náà bọ̀ kí n tó parí mo ní àwọn kéde tí a fẹ́ ṣe fúnra wa ní ọlọ́jẹ̀ nílé aláìdán so lecture wa ń bẹ àwọn ustaadu wa ibùnà rọ́jí àwọn ni wọ́n ń bọ̀ wá ní ọ̀túnla ní ọjọ́ sunday láàárọ̀ láàárọ̀ ṣèjì ká pàdé àwọn sheikh wa ismail ibn rọ́jí so bákan náà ni ọ̀túnla ní ọjọ́ sunday ní alánàmú ní alánàmú ní alánàmú ní ni ọjà alánàmú yẹn àwọn sheikh wa eh, shakir Abu Khadija wọ́n ní lẹ́kṣọ̀ mẹ́ẹ̀ ní aago mẹ́wàá láàárọ̀ ẹ jẹ́ kí a pàdé wọn níbẹ̀ Abdul Fattah ni wọ́n dágbére pẹ̀lú gbólóhùn subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wọ́n ti wá fẹ́ pèsè sórí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine. Assalamu wa rahmatullahi wa barakatuh.